إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحبيب كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أدعو الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله أسمى تسواجي لوري إذا لقوا لسنو مثل الرسالة títí ibn abdulbid al-qayrawani alayhi wa rahmatullah afani qabl al-hayya وجاء فيما ظهر من الحياة بالمدينة أن توزن ثلاثة evidence wa láti ọ̀dọ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam nípa àwọn èdè tí wọ́n bá rí ní Madina àjú ìdána tàdáta títí kí wọ́n wọ́n nẹ̀ ní ẹ̀mẹ́ta wọ́n fọ́ ìdàbáríká fi ghayriha fahuwa hasan àwọn èdè tí wọ́n bá ń bẹ ní àwọn àyè yàtọ̀ sí Madina àfáà ní tí wọ́n bá ṣe eléyìí náà èyí tí ó dáa ní wọ́lá tó zánú ìsọ̀hárá àwọn ìjò tí wọ́n bẹ ní pápá àmì láti ma wọ́nù wọn wà yóò tàbí ma bá ọ̀rọ̀ níhà èyí ó bá hàn sí tó jáde sí wa wọn àfáà ní pípa ní ìdájọ́ wọn tàbí nǹkan tí a lè pa ni náà kí ni ìtumọ̀ eléyìí ó ní pé àwa náà mọ̀ wípé àwọn reptiles wọn a máa wà láwọn ìlú wọn a máa gbé ní inú ògbóró náà pẹ̀lú àwọn èèyàn ìgbà míì ó lè jẹ́ bí ejò ó lè jẹ́ bí akéèké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn reptile tó ṣe wípé a lè rí ní àwọn inú ògbòrò láti àwọn ẹranko tí wọ́n fi àyàwọ́ so anabuwa muhammad sallallahu alayhi wa sallam in tó sọ fún àwọn sahaba rẹ̀ nílá àlẹ́yìn nípa tí wọ́n bá rí ejò nínú ìgboro Madina pàtàkì jùlọ tí wọ́n bá rí nínú ilé wọn anábì sallallahu alaihi wa sallam ó ní kí wọ́n wọ́ọ̀nù wọn láti jáde kí ni reason ó ní pé ó ṣẹlẹ̀ ní àsìkò anábì wa sallallahu alaihi wa sallam arákùnrin kan olùbẹ pẹ̀lú anábíwá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ó ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni ó wá wo pé kí òun lọ wo ìyàwó òun so wọ́n ní fakana dhalika alfata yasta'dinu rasulullah sallallahu alayhi wa sallam ọ̀dọ́mọkùnrin yìí ó báyọ̀ǹda lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam bí à ń tọ́ mi nahar níbi ọwọ́ dájú ọ̀sán fayarju ila ahli láti lọ sí ọ̀dọ̀ ara lè rẹ̀ ìyẹn ìyàwó rẹ̀ fasta adanahu yawman ó báyọ̀ǹda lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ní ọjọ́ kan faqala lahu rasulullahi sallallahu alaihi wasallam ojúṣe ọlọ́run ọba sọ fún pé kódà alayka silahak ànábì ni mú nǹkan àgàrẹ dání fa inni akhsha alayka Qurayza ànábì ní ẹ̀rù ń bàjẹ́ fún ọ kí àwọn Banu Qurayza kan má àtàkì rẹ̀ fa akhadha ar-rajulu silahahu ọ̀dọ́mọkùnrin yìí ó mú nǹkan àgàrẹ dání thumma raja'a ó ṣẹ́rí padà lẹ́ni tí ó ń lọlé wà ìdá mọ́ra àtúkú bẹ́yìn àlùbà lẹ́yìn kọ́ ìmá bà tí ó délé ó báyàwó rẹ̀ níta tó dúró láàrin lẹ́kùn méjì fa áhùwà ilé ìrọ̀rùn-ún lè tẹ̀rẹ̀ ó wá wò pé kí ló ṣe tó sábọ́ta nínú ilé bí ìgbà tó ṣe wípé bóyá obìnrin yẹn ti ṣe ìranù kí ní ọkọ̀ tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó fẹ́ fi gún ọmọ yìí wọ àtọ̀ ọba tó ìrọ̀ lẹ́ni tí ó ṣe ranù kan ní nígbà tó ń wò sí nílé wàkọ́ọ̀lá tìlá ọmọbìnrin wá sọ fún pé ó kú fàálẹ́ ìkarú hàk kí ní ọkọ̀ rẹ̀ yìí má fi gúnmí ó wọ́n kọlùbẹ́ẹ̀tì kò lè fojú ara ẹrú nǹkan tí ó gbé mi jáde ọ̀dápadà arákùnrin wọnú ilé fàyídà bí hayyatin azimatin muntawiyatin ala al-firash bàtí ó wọnú ilé ibùsùn wọn orí ejò ńláńlá tó ṣe wípé ó ká sórí ibùsùn yìí fa ahwa ilayna bi rumhi fa sabamaha bihi ثم خرج في الدار فطربت عليه أما كني يستكد ما لممكن يقعن تي أستاذ ديال فلا شك أن توفي بون فطربت عليه وما يدرى أيهما كان أسرع موتا الحية أم الفتى هجري ó lọ lẹ́ni tí dàmú bá wọ́n níṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n lẹ́ni tó kọ́kọ́ kú nínú ejò yìí ṣéjò yìí ló kọ́kọ́ kú ní àbí arákùnrin tí ó fi ọkọ̀ kún ló kọ́kọ́ kú قال فجئنا إلى رسول الله صلى الله عليه وسلم ẹni tí ó narẹ́tì àbíkì àbí ìṣẹ̀lẹ̀ yìí ó ní àwa lọ sọ́dọ̀ ànúbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam fadakarna zalika la àwa mẹ́ńṣọ́n ilé ìfún pé tó wọ́n ṣẹlẹ̀ mọ̀ ní ọkùnrin a ní ojú ọlọ́ a yìí ìlànà bàbá a ní ilé ìdíṣẹ́ ọlọ́ọ̀bá bá wa bẹ lọ́wọ́bá kọ́lọ́n wa yí ọkùnrin yí padà kó wa dá padà sáyé anábì sọ̀rọ̀lá àtàn ìdọ́kìrò ní sọ̀hìdìkò ẹwà àforíjì fún ọmọ ya yín tó mọ kọ́ọ̀d lẹ́yìn náà anábì wọ́n ní ìnàbí madinati jinnan qad aslamu àwọn àlùjẹ̀nù kan bẹ ní madina tán ti gba islam fàìlára àìtùn minhum shay'a fáàdùnú òmùsàlá àtàtà àyà tẹ bá rí nǹkan kan nínú ilé fàdínú fẹ́lásẹ̀ta àyíyá ẹṣẹ́ kí ni ẹwọ́ ọ̀nù wọn fún ọjọ́ mẹ́ta fàyínbádà alákùn bá dáadáa líka fọ̀kùrúhù tí ó bá lọ lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí fọ̀kùrúhù ẹṣẹ́ kí ni ẹ̀páǹgbà yẹn fàyínyàmà ẹ̀rí so eléyìí ni tí àfá ti sọ fún wa wípé ejò tí wọ́n bá rí ní ìgboro Madina àbáwọn lé Madina wípé wọ́n máa ṣe ìdánù rẹ̀ tàbí kí wọ́n wọ́nù rẹ̀ fún bí ọjọ́ mẹ́ta tàbí kọ́kọ́ fún wípé òun kó ìnira báwa bá ṣe ń rí èyí kó yàgò fún wa àbí nǹkan tó jọ gbólóhùn yìí sọ eléyìí wọ́n sọ fún bí ọjọ́ mẹ́ta tó bá ṣe pé mùsùlùmí ni tó dẹ̀ jẹ́ àlùjẹ̀nú gidi yóò ṣe kí ni yóò kúrò ṣùgbọ́n tó wáyé pé àlùjẹ̀nú burúkú ni ó lè ṣe kí ni ó lè dúró síbẹ̀ sọ̀làfáà bí sọ pé wàjá àti máa bọ́ ara nílẹ̀ àyíyá sí bílmà protect wa lórí àwọn ejò tó bá hàn sí àwọn èèyàn ní madina àti zana talata pé kí wọ́n kìlọ̀ fún ní ọjọ́ mẹ́ta wà ìfọ̀lẹ́lárí ti rẹ́rì ha ọwọ́ hassan ibi tí ó bá kí ń ṣe lu madina náà tí a bá apply irú nǹkan bẹ́ẹ̀ náà ètò dáa ejò madina nìkan ni ó wà applicable sí àwọn míì ní general ruling ní wàlá tó dán fi sahara ṣùgbọ́n tó wá ṣe pé ibi pápá ni tí ó kìí ṣe bí tí àwọn èèyàn ń gbé lákiri so ẹnu kò lórí pé irú yẹn wọn ní wá ìyọ̀nda pẹ̀lú pé kí wọ́n sọ fún wípé kí ó yẹra fún àwọn wọ̀nyí tẹnu máa rọrùn rọmìnà èjò tí ó máa ń ràn lẹ́ yẹn tó bá yọjú bẹ́ ipa ni ìdájọ́ títí ẹ̀ náà eléyìí ó máa jẹ́ exception níbi general text ọ̀rọ̀ tánàbíwá Muhammad sallallahu alaihi Wasallam sallam tó ní hamsun fọwọ́sí àwọn ẹranko kan ẹranko bú ni wá yóò tálná في الحل والحرم أني تابتي لهم النبي صلى الله عليه وسلم في قاني وبعد كي أريموني لأبيو أريموني ní maka àrí wọn ní nìna àrí wọn ní Muzdalifa èyí tó bá ti lè kárí wọn ti padì dájọ wọn sọ anábíwá Muhammad sallallahu alaihi wa lára àwọn ẹranko wọn yìí ó dárúkọ àlìháyà èdè wọn èdè tó ṣe wípé ó ń gbé ní Madina níbi rẹ́sídẹ̀ǹtì àwọn èèyàn ń gbé ànábi sọlọ́mọ àtọ́lámù ó ní kí á ti ń tiẹ̀ báyìí náà torí tó ṣe é ṣe kò ṣe pé lára àwọn tó jẹ́ mùsùlùmí nínú àwọn àlùjọ̀nù àwọn ni wọ́n pa àwọ̀dà àwọn ni wọ́n pa àwọ̀dà so eléyà jẹ́ exception sọ́wọ́n afọ́ àmì wọ́n try láti generalize rẹ̀ wípé gbogbo níta bá ti rí níbi tí àwọn èèyàn gbé ètò bó ṣe yẹ kí atúntì ẹ̀jẹ̀ ṣùgbọ́n àwọn afọ́ àmì gbà wípé rárá màjínà nìkan ni ó wà bí kéwù sí Allahu a'lam sọ eléyìí ní tí afọ́ àmì try láti sọ fún wa ní ayé wọ́n yóò kọ́ra ọkọ̀ tó lè kọ́ mi yìí. والبراغيث بالنار afáàní wákaná akórira kápa àwọn iná orí walbaraghis àti àwọn bẹ́ẹ̀bọ̀ ìlú binar pẹ̀lú náà tó túnmọ̀ sí kò sí nǹkan tó burú bí pé pápá iná orí ìyẹn kòkòrò tí a máa mú àwọn èèyàn ní orí tí wọ́n bá pọ̀ tí a mọ affect àwọn ẹlòmíì tó ṣe pé iná yóò máa jáde níbi irun wọn ṣùgbọ́nkálá fẹ́ dáná sun nígbà tá a bá gbìn ọlẹ́ tí wọ́n lóun fẹ́ dáná sun eléyìí ni àfa sọ wípé akórira rẹ̀ tó ń bó jẹ́ pé iná orí yìí nǹkan tó ń kó fipá báyìí wọ́n bára rí bẹ́ẹ̀ ni ìdun náà àmọ̀ pé n tó ń kó ti dá báyìí ni ṣùgbọ́n wọ́n ní ká máa fi iná pa wọ́n ni kí ló fà á wọ́n ní torí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yu'adhibu an-nar illa rabbu an-nar la yu'adhibu an-nar èèyàn kan ò fi ìyá náà jẹ́yàn ọba tí ó dáná tó ló jẹ́ pé àwọn alkawarij àwọn àwọn sàbàíyà tí wọ́n jọmọ lẹ́yìn abdullahi bin sábà al-yahudi nígbàtí wọ́n dá ìdákúdá ẹlẹ́ tí wọ́n pe Ali radiyallahu anhu tí wọ́n pe ní Allah lẹ́ni tí kò dá wàhálà lẹ́ sí inú islam wọn láwọn níbi ájì wọn padà wá pè é ní allah subhanahu wa ta'ala ájì wọ́nu wọn ṣùgbọ́n láwọn ò rí sílẹ̀ dàtí etí àwọn pé ájì radiyallahu anhu yẹn wọ́n dúró lórí rẹ̀ so ájì radiyallahu anhu wọ́n wá ní kí wọ́n dáná gbogbo ẹni tó bá ń pè wọn ní allah tọmọ sọ wọn sínú náà so wọ́n sọ wọn náà so ọ̀pọ̀lọpọ̀ wọn bí ṣiṣẹ́ orí kunkun náà tó ṣe fún wọn ju wọn sínú náà wọn ní kò sí tó jọ àní aláwọ̀ ní alì rọ́jì aláwọ̀ àyìn so ló jẹ́ pé wọ́n fi fóẹ̀mù kan tì sí ọ̀dọ̀ alì rọ́jì aláwọ̀ àyìn ó ní lámàrà àìkú amúra amúra mùkára ni àjẹsù nàríyà ó amárùtù kùmbára ìgbà tí mo rí pé ìsọkúsọ ọ̀rọ̀ ni wọ́n ń sọ tààdẹ̀ wọ́nu wọn tí wọ́n gbà mo ní kí wọ́n dáná mo dẹ̀ pa kúmbàrù láṣẹ yìí pé kó dáná wọ́n bẹ̀rẹ̀ kí sọ wọ́n sínú náà abdullahi bin abbas radiyallahu anhu mẹ́gbà tó wá gbọ́ ìdí àti ali radiyallahu anhu tó fi jẹ àwọn tí wọ́n ń pè lọ́lọ́ ó ní law kuntu makana tí ń bá wà ní position ali radiyallahu anhu la muharrikum bin nar ní ìtúnájú wọn níbi ní fi náà jó wọn torí wípé anábì sallallahu alaihi wasallam sọ wípé la yu'adhibu an-nar illa rabbun nar èyí fún gbọ́dọ̀ fi ìyá náà jẹ́yìn àyàfi ọba tí ó dáná so torí náà ó ní àfá àdúgbò wípé iná orí bákanáà ìdún pẹ̀lú ìnira tí wọ́n fún yàn so kálá fẹ́ pa wọ́n wọ́n ní ká mọ́ sí iná pa wọ́n déèdì lórí àbíbi láyò àdìbì náà ìlà rọ́bùnà èèyàn kí n fi ìyá náà jẹ́yàn àyàfi ọba tí ó dáná òun yóò fi ìyá náà jẹ àwọn ìgbèrú tó bá ti gbé dàgbé àmà àti àwọn mùsùlùmí tí wọn náà bá ní àwọn kùdìẹ̀kùdìẹ kó tó di pé wọn padà kúrò lóná wọn la bá sọ insha Allah bi qatli an-namli ìlà ààbàjì bákan náà àwọn kankan àbí àwúrèdè tí wọ́n bá fi sùtá kányàn pẹ̀lú pé wọ́n tányàn àbá kò sí nǹkan tí ó burú níbi kí èèyàn pa wọ́n kò sí nǹkan tó burú níbi kí èèyàn pa wọ́n tán bá fi sùkà kányàn kí ló fà á tí afá àti sùn eléyìí òun ni wípé ìpìlẹ̀ òun ni pé anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó kọ̀ fún wa láti máa pa àwúrẹ́gbẹ́ àbí àwọn tó jọ so ìpìlẹ̀ ní pé kí a mọ̀ pa wọn lára wọn kàtí ànúbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó kọ̀ fún wa ni ṣùgbọ́n bí wá ṣe kó pa wá kọ́ ṣáà bá ń torí kó pa wá so afáàní kò sí nǹkan tó burú níbi èlé alimami Bukhari àtàwọn afáàlágbèbè ni wọ́n gbà wá لكن أبو هريرة رضي الله عنه في أبو هريرة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بقتي الشراء وصيته قرصت نملة نبيا من الأنبياء أولي بيتا أتا إكنوا ونبي الله فأمر بقرية النمل فأحرقت ìgbà tí àwúrèdè yìí tó ta ànábì ọlọ́mọba yìí ànábì ọlọ́mọba yìí wá ní kí wọ́n lọ sunlé àwọn àwúrèdè yẹn for ọ̀rẹ́kọ́tì àwa sun fa yìí ọlọ́mọba ó wá fi wá yìí òfin ránṣẹ́ sí ọlọ́mọba yẹn wípé àǹkọ̀rọ̀ sọ́tìkà náà àhọ́rọ́kta ó nínú ìgbóná ìsàbí ṣètòrí pé àwúrẹ̀bẹ̀ ọ̀kan péré ó tẹ́ òun ló fi wá pa ojújú ilé àwúrẹ̀bẹ̀ ó pa ilé wọn ó pa ìjọ kan tó ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa nínú ẹgbàá wa ní وني نزل نبي من الأنبياء تحت شجرة كانوا على نبي الله وضع ó jókòó sí abẹ́ ẹjú kan bí ẹlẹ́ni tí ó fẹ́ gbatẹ́gùn tó fẹ́ sinmi padàdà vatco námúlẹ́tún kan ó wá ta àbíká kankan kan ta fa amara bíjọ ha bíi fa òkúrẹ́jà fún kàfíhà ó wá ní kí wọ́n gbé kíní iṣẹ́ wọn gbé jáde tó ma amára lùgbẹ́ ìjì ha ọ̀rí public náà ó wá ní kan sun lé àwọn àwúrò yẹn àbílẹ̀ kankan yẹn oníkan sun ná fa áwọn aláhu ilé yìí ọlọ́run ọba subhanahu ó wá fi wá àyè sí ipe fàhálà náà lẹ́tẹ̀rẹ̀ o bá pa orí ìdí ẹyọ kan péré láti di tó tẹ́lẹ̀ o bá pa èwo la gbọ́dọ̀ pa gbogbo yòókù so bẹ́ẹ̀ lórí eléyìí òun ni tí a fa sọ fún wa wípé kò sí tó burú kò sí tó burú níbi wàlábàtà ìṣàlọ́ ìkọ́tìlì náà ní ìnáàbàjì kò sí nǹkan tó burú níbi kí a pa àwúrèdè àbí kankan tó bá fi sùkà kan wá wọlé bí ó kù dára aláàtàkì ha tí ìrẹ̀ lágbára àti ìpínlẹ̀ bẹ́ kò sí nǹkan tó burú mẹ́ torí bí anábì sallallahu alaihi ó sọ wípé hamla namlatan wahida ó bá pa tambolo kan àbí kankankan àbáwóré bẹ́ẹ̀ ọ̀kan tàbí èyí tó tẹ́ náà bí àníṣọ́lá àtàgbà kó lè fi iná jó ẹyọ kan nú àwọn àwọn àwúrẹ́gbẹ̀ yìí àbí àwọn kankan yẹn àwọn àbá ní ìgbọ̀ ìlọ sílẹ̀ àwọn míì lè sọ wípé àápadà sí ní hadith abdullahi bin abbas radiyallahu anhuma tó ní la yu'adhdhib bin nar illa rabbun nar a gbọ́dọ̀ finá jóòyàn ẹni tó ní ẹ̀tọ́ àti finá jóòyàn òun náà ni rọ́pò náà ọba tí ó dá iná torí náà àwọn míì tún lọ síbi pé hàdìlà namlatan wahida that is o bá para àwúrèbe ẹyọ kan tó tẹ́ àbí kankan ẹyọ kan tó tẹ́ o bá pa ìyẹn nìkan that is kó lo ọ̀nà míì kò ń ṣe pé kó fi náà jó torí wípé a ti rí ẹ̀rù wípé ká má fi iná jó ká má fi iná pa ẹ̀dọ̀ ọlọ́run ọba kan àyàfi tó bá ṣe pé ẹni yẹn ó pààyàn pẹ̀lú pé ó fi iná jó yàn á fẹ́ ṣe tí wọ́n ń pè ní alkifas òun náà ni pé kí wọ́n gbẹ̀sán so wọ́n ní wọ́n lè fi iná pa òun náà padà eléyìí ló mú àwọn àfá ní ọ̀rọ̀ lórí àwọn kìnnìkan pa yànmíọ́mú àwọn ẹ̀lẹ́tíríkẹ̀ eh, kìnnìkan máa pa yànmíọ́mú àti fi pa eṣinṣin ṣé eléyìí ṣe abẹ wípé wọ́n fi iná pa wọ́n òòrùn àbí òṣìṣàbẹ wọ́n fi iná pa wọ́n ẹnu àwọn àbókò lórí ẹ̀ àwọn míì ni pé iná náà ní kí ni ẹ̀lẹ́tíríkẹ̀ kọ́rẹ́ǹtì eh, yẹn sami rẹ̀ rí pé rárá kò ń ṣe iná àṣekùn ìsinmi alayhi rahmatullah àwọn ní kò sí nǹkan tí gbogbo bẹ́ ṣègbìn báàlù alayhi rahmatullah so wọ́n discourage èrò nǹkan bẹ́ẹ̀ so ní ṣókí in tó bá ṣe wá ní sùtá nínú àwọn ẹranko ọgbọ́n tí a nílò Muhammad sallallahu alayhi wa tí ó sọ fún wa ká mọ́ pa so tó bá ṣe kó ṣe wá ń sùtá àdìpá nítorí pé kí eléyìí àbí ṣe dìfẹ́ǹsì àbí àbí bẹ̀sán so hadith tí wọ́n alimam ahmed gbà wá bákan náà alimam abu dawud àti alhafiz al-bayhaqi ipe náà àkọ́kì arba'in ad-dawab ànábì ní kí a má pa àwọn ọ̀ràn mẹ́rin nínú àwọn dáàbà tàbí àwọn nǹkan tí ó rìn lórí rẹ̀ rárá rẹ̀ ó ní anámúlá òun ni àwúrẹ̀gbẹ̀ àbí kankan ìkejì wà náhàlá á oyin kòkòrò oyin wà ní hódòhódò àti hódòhódò àti irú ẹyẹ anábì suleiman alayhisalatu wasalam wa suraj àti ẹyẹ kan tí wọ́n pè ní suraj òun náà jẹ́ ẹyẹ kékeré tí máa ma jẹ bí àwọn kòkòrò kan kàmọ́ra náà ni ó máa jẹ fáwọn ẹyẹ anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti pa àwọn nǹkan wọ̀nyí ẹyẹ udhud bákanáà ẹyọ suraj bákanáà àwúrèdè àbíkambóló bákanáà òyì àwọn náà mọ̀ pé àwọn kata kakalẹ̀ yìí wọ́n ní àwọn kùtà tí wọ́n a máa ṣe díẹ̀díẹ̀ irú ní amátayẹ nígbàtí àwọn náà bá bínú àbí kankan so ibi àmìsọ̀lá àtọ́lámíká mọ́ pa wọ́n yẹn ìyẹn tí wọ́n bá fi ṣùgbá kan wá ṣùgbọ́n tó bá fi ṣùgbá kan wá àlejò fẹ́ di ara wa láti pa wọ́n sọ́wọ́n afá mú ọ̀rọ̀ jáde níbi eléyìí náà ìgbé nǹkan tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó bá ní kí a má pa ìtumọ̀ rẹ̀ ní pé kò tọ́ fún wa láti jẹ wọn tó bá ní ẹ mọ́ pa wọ́n ìtumọ̀ rẹ̀ ní kékeré ààyè jẹ àwọn nǹkan wọ̀nyẹn sọdẹ́gbẹ́ jẹ́ pé kí ni ẹni tó bá tún láàyè pa náà ìtumọ̀ rẹ̀ náà tún ni pé ààyè jẹ wọ́n gẹ́gẹ́ bí ayé sọ ìgbà tó ní hamsu fọwọ́sìkò àwọn ẹranko márùn kan fọwọ́sìkò ni wọ́n ẹranko burúkú ni wọ́n yóò kárùn tá a bá rí wọn ní haram ní wọ́n ká ta ní ká náà pa nǹkan àbí ní Mínà àbí ní Muzdalifa tẹ báyìí wọn pa wọn àdìsọ́lá sàn mẹ́sàn ó ní alfáàrà èkúté wàlà àkọrọ̀ àdékè wàlbùràdù ẹyẹ kanakana máa bàbá aṣọ́nàtú wàlbùláyà àti bùláyà eléyìí ni ẹyẹ tí àwọn olóyìnbó àwọn pè ní káìtì bákan náà wọ̀lùkẹ́lù àkóò àti ajá àdúgbò lójú ajá àdúgbò lójú so ẹnìwé ẹ̀ka bá ti rí àwọn ẹranko tánàbí dárúkọ yìí ti pa ni so ẹ̀kọ́ mi ìtọ́pa ìlú bẹ̀ ni pé kò tọ́ka jẹ wọ́n kò tọ́ka jẹ wọ́n pé jẹ́ pé èyí tó sọ wípé a gbọ́dọ̀ pa kò tọ́ka jẹ wọ́n náà nídájọ́ rẹ̀ èyí tó tún ní ká pa náà kò tọ́ ká jẹ wọ́n ni so torí pé èyí tí ó bá tọ́ka jẹ èyí tí wọ́n máa ṣe fáwọn ẹnikẹ́ni azabhu wọ́n máa ń dú wọn ní ṣùgbọ́n kọ́tùlù pípa ní so ó lè jẹ́ pé wọ́n sọ nǹkan fún ó lè jẹ́ pé wọ́n ń ní nǹkan ní so kọ́tùlù oníkanṣà tẹ̀lé nǹkan yẹn ni so ìgbà tí anábì sallallahu alayhi wa sallam tó ní yuqtalna á wọn tá ti pa wọn awé tí wọn ni ó túmọ̀ sí pé kí ni kò ń ṣe nǹkan tí a lè jẹ ìgbà tó ń sọ pé ká má pa wọn náà ó túmọ̀ sí pé nǹkan tí a lè jẹ ni tẹ́lẹ̀ ká ní nǹkan tá a lè jẹ ni yóò sọ fún wa pé a lè ṣe dábùkù wọn a lè dún wọn so alhafidu shawkani nínú anil autor àwọn náà sọ̀rọ̀ lórí ilé ní ṣókí ẹranko tó bá ń jẹ́ nǹkan tán ní ká má pa àbí inú àwọn kòkò náwá ní kábọ́ pa tí wọ́n bá ń jẹ́ ẹranko tó níyàn lára ìyẹn lè pa wọn situation lẹ́ni tó fi dìfẹ́ǹdì ara rẹ̀ ṣùgbọ́n táwọn bá kọ́ èèyàn tán lọ sí tí wọ́n a ìpìlẹ̀ ní pé kí èèyàn fi wọ́n lẹ̀ kéèyàn fi wọ́n lẹ̀ sòkèlè ẹ̀ ìpìlẹ̀ ṣùgbọ́n ìwà tún wọ́n ná láyò abdulbinar ìlà rọ̀bùnà so ẹni tí ó lẹ́tọ́ àti fìyà anájẹ́yẹ òun náà ni ọba tí ó dá iná sọkùtẹ́ bí iná ṣe jẹ́ wàláwọ́lá tó kárí àhábà ilé iná ó ní tí wọ́n bá pa ìyẹni tí a fi nífẹ̀ẹ́ sí lọ wà yóò tálù wázàwò bákan náà àlùwázà ọmọ kẹ́kọ̀ọ́ pípa ní ìdájọ́ tiẹ̀ náà so pípa òun ni ti gẹ́kù àtọ́fún wa pé nǹkan tí anábì sallallahu alaihi wa sallam tó bá ní àlèpa ìtumọ̀ ẹni pé kí ni àlè jẹ́ tó bá la àlèpa tálà rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé kí ni àlè jẹ́ ìwé ẹranko bẹ́ẹ̀ so anábì sallallahu alaihi ó ní alwazag nǹkan tí a máa pa ni so ló jẹ́ أم شريك رضي الله عنها أني أمر أن رسول الله صلى الله عليه وسلم أمر بالقتل الوزن النبي صلى الله عليه وسلم أقبلش في كما قوم يكو وقال كان ينفخ على إبراهيم عليه السلام nígbà tí wọ́n ju àná ibrahim sí inú náà ó ń fi àtẹ́gùn ó ń fẹ́ atẹ́gùn bí ìgbà tó ṣe pé kíná yẹn máa jò sí bí i pé ó fẹ́ kíná yẹn máa jò kó máa jò sí so anábì sallallahu alaihi wasallam kó ní ká máa pa wọ́ọ̀lù kẹ́kọ̀ọ́ ní gbogbo ibi tá a bá kiri so bákan náà anábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ wá nù hadithi Sa'ad bin Abu Waqqas radiyallahu anhu قل أن النبي صلى الله عليه وسلم أمر بقتل وزفر والصماء ويتقى النبي كما قا أمالي النبي صلى الله عليه وسلم ويتقى kàti wọ́yí lára àwọn ẹranko tó jẹ́ ẹranko burúkú òun ó wà so bákan náà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ pé ẹni tí ó bá fi lè pa á ní nínà àkọ́kọ́ bó ṣe ń bẹnu àléébì ní yóò gba ládàá ọgọ́rùn-ún ẹni tó bá pa nínú ẹlẹ́ẹ̀kejì ládàá ti ẹ̀ yóò ṣe kéde yóò tún tẹ̀lé títí ẹni yẹn so ẹni tó bá pa ní nínú ẹlẹ́ẹ̀kẹta ládàá ti ẹ̀ yóò tún tẹ̀lé títẹ̀lé yẹn so èyí jẹ́ ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam so àtọ́rẹ́ ni àbá fi ń sọ fún wa nígbà yìí wípé so based lórí advice àti recommendation anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wa yukra qablu dọ́fà bákan náà akórira kí èèyàn pa àdọ̀bábẹ̀ jámúrú lẹ́gbà òun náà ni ọ̀pọ̀lọ́ àbí kọ́ńkọ̀ ọ̀pọ̀lọ́ àbí kọ́ńkọ̀ sọ anábì sallallahu alaihi wa sallam ó kọ̀ fún akúkà máa pa ọ̀pọ̀lọ́ àbí kọ́ńkọ̀ dókítà kan lọ bá anábì wa Muhammad sallallahu alaihi wa ó béèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wa pípa àdìgbà òun náà ní ọ̀pọ̀lọ́ tó láwọn ọmọ fi ń ṣògùn àwọn máa ń lò láti fi ṣe ìwòsàn tó ànábi sallallahu alaihi wasallam ó lè ṣe kí ó kọ eléyìí ó kọ eléyìí fún wa sọ̀rọ̀ lẹ́yìn ó ṣe nínú hadith ti alimam ahmad ali rahmatullah tí wọ́n gbà wà so àdìgbà bóyá ọ̀pọ̀lọ́ àbí kọ́ńkọ̀ èyí tí àwọn èèyàn máa ń jẹ òun ni kọ̀ǹkọ̀ so ọ̀pọ̀lọ́ wọ́n gbà pé òun wà kọ́ igi nọ́ọ̀sì so àwọn olóyìnbó àbútẹ̀jẹ́ pé káwa bá ń tu olóyìnbó amúgbé síra wọn so tóòjì òun ni tó wà kọ́ igi nọ́ọ̀sì fúrọ́ọ̀gì èyí tí àwọn èèyàn máa ń jẹ ṣùgbọ́n táwọn máa rí táwọn olùkí jẹ àmọ́pẹ́ ní fraud tẹ́lọ̀fẹ́ tóòjì ṣọ́wà pé kọ̀pọ̀ àpò ní tóòjì so méjèèjì náà ni ò tọ́ fún wa láti láti ṣe kéde láti pa àrẹ sọ fún wa tánà bá ní ká mọ̀ pẹ̀rẹ̀ kó kan tún ẹni pé kò tọ́ fún wa láti láti jẹ kò tọ́ fún wa láti jẹ tó bá lẹ́ni ká pa ẹranko kan náà ìpèsè olùkójẹ́ ẹranko burúkú nìyí tìmẹ̀ náà ni pé kò tọ́ fún wa láti jẹ́ so ọmọ lé kò tọ́ fún wa láti jẹ́ a bákan náà ọ̀pọ̀lọ́ àti kọ̀ǹkọ̀ kò tọ́ fún wa láti jẹ́ sọ yìí tí ó kọ́mọ̀ láwùjọ yorùbá táwọn ọmọ jẹ kọ̀ǹkọ̀ tí wọ́n yàn sọ eléyìí tàbá ní ká lọ pẹ̀lú ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam á ní kò tọ́ sotori ẹ̀ dókítà tó láwọn máa fi ṣóògùn ní anábì sallallahu alaihi wasallam ó ṣe bí ó kọ̀ ọmọ alimami ahmad gẹ́gẹ́ ṣe wájú hadithi abdulrahman bin usman qala zakara tabibun inda rasulillahi sallallahu alaihi wasallam dawa'an doctor kan mention oògùn kan lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam zakara dùkà ó wá mention ọ̀pọ̀lọ́ yíjọ àlùfíì wípé wọ́n á fi àbí kálọ́ mention kọ̀ọ̀kan فنهى رسول الله صلى الله عليه وسلم عن قتل دفع النبي صلى الله عليه وسلم أقفوا لدي فأدفع àkọ̀ǹkọ̀ àbí ọ̀pọ̀lọ̀ so ìkíní kejì wọn à ń jẹ wọn bó ti ẹ̀jẹ̀ pé wọ́n ní ọ̀pọ̀lọ̀ pé ó wà poisonous so yìí kó bí a rí yìí kan igbó ní poisonous gland nǹkan tó ti máa ń rí tó máa fi ti kírìtì ìní poison fún bí ẹranko tó wá fẹ́ ṣe àbúrò kankan so bọ́tà tó wọ́n àti kọ̀ọ̀kan méjèèjì náà ní ìtọ́ fún wa láti jẹ ká nǹkan tí ó tọ́ láti jẹ ni anabi sallallahu alayhi wa sallam àmùníkọ̀ fún láti lè fi ṣe ogun ogun sọ kò ń ṣe ogun mọ́darí kan àbí ogun ẹ̀yọ́nú àwọn ẹ̀yọ́nú àwọn àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ́ náà sọ ogun ìwòsàn ara òun nìkan tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó bá ṣe pé nǹkan jíjẹ ni ẹranko tí yẹn lè jẹ wọ́n lè fi ṣe ogun ìwòsàn tán fi ṣe ìwòsàn fún nǹkan ara kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ sọlọ́gbẹ́gbẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi kan tí alimami ibn majah alayhi rahmatullah tí wọ́n gbà wá muhammad anas radiyallahu anhu ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń sọ wípé ṣìfáwù ẹ̀rìkì nàta ṣìfáwù ẹ̀rìkì nàta anábì ní ìwòsàn fún tíátíkà òun ni aliyasu ṣáàtì àárọ̀ mi yẹ́tì ìbàdí ìbàdí ẹran tí ó jẹ ẹran lárúbáwá láti àwọn ẹran oko ṣáàtún arabiya tàbí àwọn ẹran tí ó ṣe yíké wọn na máa rí ẹwọn ní àwọn oko ilẹ̀ lárúbáwá tó wọ́n ni a ma sábà ní bí ọ̀rá tó pọ̀ tó báàbò wọ́n ó yọ ibi ìbàdí yẹn ثم تجزأ ثلاثة أجزاء وفي سيونا متى ثم يشرب على ريق هو عمو على ريق فتجي في كل يوم جزء láti ọjọ́ kọ̀ọ̀kan owó mú kan bẹ́ẹ̀. so eléyìí sí anábì sọlọmọ àtọ́lá ó rẹkọmẹ́ndì ó rẹkọmẹ́ndì rẹ̀ tó dágbé nǹkan tí ó jẹ́ nǹkan tó wà pàmísìlù láti jẹ ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó ló jẹ́ pé àwọn ẹlòmí wọn ní àwọn fi òróǹro pé ẹranko kan pé àgbò àbí kankan àbí màálù àbí kankan wọn á lo òró rẹ̀ láti lè fi ṣe bóyá àwọn ìwòsàn kan kankan mọ́ra kò sí nǹkan tó burú mẹ́ àmọ̀ kò ń ṣe rúwòsàn tá à ń sọ àwọn ará òní tá à ń sọ kò ń ṣe bí kéèyàn ní òun fẹ́ ṣe oògùn ẹ̀yọ́nú àwọn àgbà àbí oògùn mọ́dárí kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí abẹ́ ṣírkù ní apọ́lù ṣùgbọ́n àwọn ara kan bẹ́ wọ́n lo òróró màálù àti wọ́n lo òróró ẹran kan àbí kàtọ́jọ́ wọ́n bẹ́ sẹ́lẹ̀ kò sí nǹkan tí ó burú bẹ́ so sísọ tí àtúntọ̀lá àtàní kọ́mọ́ pa kọ́mọ́ pa ọ̀pọ̀lọ́ àbí kọ́mọ́ pa àkọ̀kọ̀ nítorí pé kò tọ́ láti jẹ wọ́n ni so ìjì ò bá dẹ̀ tọ́ láti jẹ wọ́n ààrẹ sọ pé àwa jò àbẹ́bí ṣe ìtàbí fọ́kọ̀ ohun àbí nǹkan tí ó jọ mọ́ bẹ́ẹ̀ so ààrẹ ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọ́n bá yẹ pé nǹkan tí a lè jẹ́ ní ṣòkò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tó wá ṣe pé nǹkan tí ó wà proven wípé yóò ṣe kí yóò mú ìwòsàn wá insha Allah so wàyúkra ó kọ́tùlù a àtọ̀fáàdẹ̀ tí wọ́n ní akóríra tí wọ́n pa àtọ̀fáàdẹ̀ àwọn kọ̀ǹkọ̀ àti bẹ́ẹ̀ lọ so ilé lára àwọn nǹkan tí afẹ́bọ́ra wa sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ yìí So inshallah, I will do it. Subhanaka, la ilaha illa anta. أستغفر الله وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته نعم نعم ولي àwọn sójà àmì ó ní àwọn akẹ́kẹ́ ló ṣe pé tí wọ́n bá ń bọ́nà yóò lè wọn kúrò níbi tí wọ́n wà kò ń ṣe ìtẹ́ǹṣẹ̀ fún abẹ́ pa wọ́n ṣùgbọ́n fẹ́ lé wọn kúrò mẹ́rin tó wá ṣe pé necessity wà láti lè lé wọn kúrò bẹ́ẹ̀ kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá sí necessity kéèyàn fún wọn okay láti san ẹranko àbí tó òkè náà ma ìbéèrè o ní wípé àwọn medical students wọ́n a máa lo àwọn ẹranko ní tí wọ́n dissect wọn wọ́n la inú wọn so láti lè fi ṣe practical àníyàn pé àwọn fẹ́ pa wọ́n láti wéètì wọn kọ́ ṣùgbọ́n láti kọ́ ẹ̀kọ́ òdì tí wọ́n torí ẹ̀ ṣe sórí eléyìí abẹ́ hájà òní yóò bọ́ sí i so ṣùgbọ́n tó wáyé pé ọmọ ènìyàn ni tó ṣe pé bíá ó ti kú lápòjú rẹ̀ àwọn ni wọ́n fẹ́ lo corpse there láti lè fi ṣe practical tí wọ́n wà á dissect ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí àwọn ọba wọn ní kò bá àti wáyé pé nǹkan yẹn necessary láti ṣe ẹni tí wọ́n dẹ̀ lò fún nǹkan bẹ́ẹ̀ yóò jẹ́ òkú kékeré

wọ́n ní àwọn tí wọ́n máa harvest oyè kí wọ́n máa fẹ́ harvest ẹ̀ wọ́n á lo èéfì láti lè fi lé àwọn èèyàn kúrò lọ́sọ́rọ̀ wọ́n á lè kó oyè tí wọ́n ti pọ̀ kalẹ̀ so ṣé wọ́n lè lò ó àìrú yẹn náà ó máa jẹ́ hájà pọ̀ kí àníyàn ọmọ jẹ pé àwọn fẹ́ sun wọ́n náà so pípọ́ fi tí ẹ̀wọ̀n kúrò ní ibẹ̀ yẹn lọ àwọn alèrè kìíní orí ẹ̀kọ́ so lè kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ wallahu a'lam. Thank you. náà ìbéèrè mi pé bí ọdún mélòó kan sẹ́yìn obìnrin kan ní ilẹ̀ haúsá ó bú ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn àtàkì onígbé wọn padà dáná sùn ṣerú nǹkan wọ́n ṣe kí ni àkọ́kọ́ ẹni tí ó bọ́ ànábì sallallahu alaihi wa sallam ìdájọ́ rẹ̀ ní pípa ṣùgbọ́n ta ló máa bí àṣẹ yẹn jáde olórí ìlú òun ni ó bí àṣẹ olóde kí wọ́n pa ẹni yẹn in fact òun ṣe ni tó bọ́ ànábì sallallahu alaihi nìkan gbogbo ìdájọ́ tó bá ní í ṣe pẹ̀lú wípé wọ́n carry out èyí tó jẹ́ punishment bóyá penalty kan tí ó máa jẹ́ corporal èyí tí ó jẹ́ tó ní ṣe pẹ̀lú ara ó ní ṣe pẹ̀lú olórí tí ò bá ti sí olórí káwọn èèyàn láwọn fẹ́ ṣe iléyàwó àbá àwọn ṣe ní èsì àtún ara wọlé yìí àgbè so bí ìgbà tó ṣe wípé èèyàn fẹ́ máa fi ọwọ́ rẹ́ẹ́ wàlíù àmúrí ẹni tó jẹ́ olórí ìlú èèyàn kọ́ rẹ mú àbíyù ọwọ́ rẹ èèyàn bá ipò rẹ so eléyìí islam ò ṣe kíni kò fọwọ́ sí so èèyàn kan ṣe kù lẹ́sìn káwọn èèyàn láwọn kankan láwọn ó sọ lókun pa fún ara wọn àbíyẹ kan ó jalè káwọn èèyàn wá ní àwọn òbí lọ́wọ́ fúnra wọn àárí káwọn èèyàn ṣe jọ́gbó jọ́jú èèyàn kan jábàlù ìgbà nítorí wọ́n bá rí mú wọn fún nípasẹ̀ wọ́n ti sọ táyà sí lọ́rùn wọ́n ti gba pẹ̀tíròsì wọ́n ti ṣàlẹ́sì gbogbo eléyìí ni ìfìkì àtún aláwọ̀lé ìlú àmì so in tó rọ́ǹdì ni so anything tó bá ní í ṣe pẹ̀lú uh, corporal uh, punishment ní àbí nǹkan kan so ó ní ìdí àṣẹ olórí ó ní ìdí kí ni àṣẹ olórí torí nǹkan bẹ́ẹ̀ ó lè dá wàhálà lẹ́yìn so irú obìnrin tó bú ànábì sallallahu alaihi wasallam undoubtedly ìdájọ́ rẹ̀ lábẹ́ ìlú ẹ̀sìn òun kan pa ìdájọ́ ẹ̀ náà ti pé kí wọ́n pa ṣùgbọ́n ṣé wọ́n wá dáná sun ni rárá wọn àmì dáná sun la yu'adhibu an-nar illa rabbun so àwọn èèyàn tí àlìdáná sun in tí àwọn kọ̀ ní ìbẹ́ṣẹ̀ ètò tóbi wọ́n pe á ní Allah so ìyẹn ló bí a lè mú bí ẹ tọ́pù kí ni wọ́n tọ́pù ẹ̀ lóbi ní kí wọ́n dáná sun wọ́n ni tó dáná sun wọ́n. ṣùgbọ́n pẹ̀lú ẹnu Abdullahi bin Abbas radiyallahu anhu ó ní ká ní tóun ni olóhùn ò ní sun wọ́n pẹ̀lú náà ni òun ní sun wọ́n ná torí kó ń gbọ́ tánà sọ̀lá náà tó láyé abdul náà rí làrọ̀ bùn náà so ìdájọ́ pé náà pa obìnrin yẹn ìdájọ́ yẹn lọ́nú ẹ̀ ṣùgbọ́n ta ni ó ṣiṣẹ́ yẹn wàlíyù amù ẹni tó jẹ́ olórí ìlú òun ni ó ṣe tí ó bá ti sí yẹn á fi nǹkan ẹ̀ lẹ̀ ni ṣùgbọ́n bó kí wọ́n ní tí wọ́n fi ṣe ní tí wọ́n fi dá àfẹnáàtì fún ni kò ṣe pé wọ́n dáná sun so wọ́n láwàá náà náà mà àwọn tí wọ́n bá dáná sun irú èèyàn bẹ́ẹ̀ àbẹ́ni tó ṣe táǹpì ní ètò àtò aláwọ̀lú láàrin kí ni ìdájọ́ irú èèyàn bẹ́ẹ̀ wọ́n pọ̀ ní ṣe ẹ̀dìnẹ̀ náà ní nǹkan tí wọ́n bá rí pé ní ó bá mi ìtàbárí kó bá mi ni wọ́n fi pọ̀ ní ṣe ẹ̀dìnẹ̀ so lákòójú ẹ̀ kí lè yàn kan kó wọnú rẹ̀ kó wá bá ìyẹn lórí ìyàwó ẹ̀ tẹ̀yìn yẹn bá ìyàwó ẹ̀ ṣe ìdìnnà ṣẹ́wọ́n pé tẹ́kùn sọ òun ni ká mú ẹlẹ́rìí mẹ́rin wá ọkùnrin yìí ni kò tí ì sí ẹlẹ́rìí so òun nìkan ní kíní ó wá yọ ìgbà àbójú ọ̀bẹ wá gún ẹni yẹn pa so ìwé èèyàn bẹ́ẹ̀ kò ní lọ sọ́ọ̀tì so ó ṣeé ṣe kán pòun náà padà lórí ètò ṣe yẹn torí pé kò ṣe kí ni kò rí ẹlẹ́rìí mẹ́rin mú wá fún nǹkan tí ó ṣe so ìtara tó tara pé ìyàwó òun ló ń gbéyàn lórí ẹni kò sẹ́lẹ̀rí mẹ́rin fún so ló fi jẹ́ pé ọ̀rọ̀ pé a fẹ́ pọ́nìṣì nínú ẹ̀sìn ó létò ó ṣe báwọn ẹ̀ṣẹ̀ máa ń parí attack Islam lórí àwọn nǹkan mi tán gbé kalẹ̀ nítorí ẹni tó jáde tó a fẹ́ gé lọ́wọ́ ní ẹlẹ́rìí méjì ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ rí nǹkan yẹn nígbà ó ń jì ẹlẹ́rìí méjì gbọ́dọ̀ rí nǹkan yẹn ni nígbà tó ń jì so kò ń ṣe fún àtàn bá sọ pókè ẹ̀dí ọwọ́ rẹ̀ àbí káwọn kan sọ pókè àwọn fẹ́ fake lọ into ọwọ́ àwọn ẹni so tán bá ṣe tán bá fi lè pẹ́ ní ẹ́ torí kó jí nǹkan ni wọ́n ṣe kí wọ́n pa wọn padà ni wọn ó pa wọn padà torí pé kí ni wọn pààyàn ó ní ìdájọ́ wọn ni so kò ń ṣe báwọn ẹ ṣe máa ń wò nísìnyí ẹ ṣe dìnnà wọn ni ká mú ẹlẹ́rìí mẹ́rin wá ó jẹ̀bi èrè ta ara ẹlẹ́rìí mẹ́rin tán mú wá alimami ibn Taymiyyah alayhi rahmatullah ní àsìkò títí wọ́n ní more than six hundred years sẹ́yìn wọ́n rí ẹlẹ́rìí mẹ́rin wá àwọn tí wọ́n sọ lóko pa àbí tí wọ́n ṣe lẹ́gba àwọn kan wá jẹ́wọ́ fúnra wọn ni so kò ń ṣe kókè ẹlẹ́rìí mẹ́rin sọ pé kí ni àwọn rí tán ti nǹkan bọ̀ torí pé nǹkan tó wà difficult ni so tó bá sọ kókè àti kó ike òkè kámẹ́rà ìyẹ̀kan ti ń sọ kámẹ́rà sí inú ilé mi tó wá rí wọn tán ti nǹkan bọ̀ tán wá gbé dé iwájú adájọ́ ni nínú Islam wọn nígbà lọ́wọ́ wọn nígbà lọ́wọ́ so ẹlẹ́rìí mẹ́rin òun ni wọ́n gbà tẹlifí àgbà fún kámẹ́rà ṣe kì í wò kò ń ṣe nǹkan tí wọ́n gbà nínú Islam so òfin Islam wo òfin tó ṣe yí pé ó ṣòro láti sọ wípé ẹkàn fẹ́ bẹnu àtẹ́lù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ò ṣe kí ni àìmẹ̀sí wa òun ló máa wúrọ̀ àwọn kan yìí irú ọ̀rọ̀ kámẹ́rà yẹn nítorí ọgbẹ́ ẹ̀kan lè bà lásìkò yìí àìsàn wa yìí ẹ́ ní tí ò ṣẹlẹ̀ wọn á ló ṣẹlẹ̀ wọ́n agbẹ́ni wá tó ń sọ̀rọ̀ tó ń ṣe tó bá fẹ́ kó ṣe ni wọ́n fi àìṣe ṣùgbọ́n òfin ẹ̀sìn ti dúró tipẹ́tipẹ́ pé ní àwọn ògbà kí ni àgbà kámẹ́rà ẹ̀ tó kò jẹ́ bí àárín ẹ̀ṣin jẹ́ wọn lọ́rọ̀ àdá náà Thank you.

èyí tó bá kú tẹ́gbẹ́ by mistake ni kò ń ṣe pé intention wọn ni láti pa kò sí nǹkan tí ó burú mẹ́rin sotori pé kúkú wọn ni ó wá láì ní ṣe pé nǹkan tí wọ́n intend gangan. tọ́ bá fi Thank you ẹ̀rọ níta sọ kò ń ṣe ìtàn ìtẹ́ǹtì gbọ̀ngàn láti gbìyànjú ju wọn tí ó ti ń sìn àwọn afáàmọ́ sọ pé yàjúùsù tábàán máa láyàjú ìsìnkìláàdà nítorí ṣe pé àwọn sọ pé kò tọ́ tí nǹkan yẹn bá ṣe yí pé ó ń wá gẹ́gẹ́ bí àdéńdọ̀ mi so nǹkan yẹn ní ó lè wà pàmì síwò lápẹ̀bí ẹ̀sìn tí ń bá mú dàbí lóko Ah, tàbí nù mo á fọ́ sẹ́nu oúnjẹ míì kí n ṣe kí ni kí n bírèkì rẹ̀ ó ṣe ń ṣe kí kòkòrò wà nù ẹ̀ ṣé yàgbé yìí ṣé kẹ́tí mo sọ yìí tàbí dùn gbígbẹ tàbí dùn gbígbẹ tàbí gbà mí la tàbí dùn yẹn a máa rá wọn kòkòrò bẹ́ẹ̀ náà ṣé ọ̀ràn yẹn ni pé tá a bá fẹ́ jẹ tàbí dùn gbígbẹ a gbọ́dọ̀ là ká tó ṣe kíni ká tó jẹ nítorí kó ṣeé ṣe kí kòkòrò ti wà nú ẹ̀ so téèyàn bá jẹ láìla ó súnmọ́ kó jẹ kòkòrò pọ̀ mọ́ sọ ànítọ́ ilé kó jẹ kòkòrò àálò jẹ kíni ó jẹ dàbí dùn sẹ́rù yẹn ní tí wọ́n ní yàjúùdù tábàán máa láyàjúùdù síkìlà lẹ́yìn ṣùgbọ́n nísì kí n wá lálà bídùn ìgbà bídùn yẹn kí n là á kí n wá pa àwọn kòkòrò rẹ̀ jáde kí n wá da sẹ́gun haram ṣé ti yé ní sọ́wọ́n kan nínú ọ̀bẹ ló ṣe yí pé ó lè jẹ́ nǹkan tí yóò sọ so tó bá ṣe pé nǹkan yẹn wá ní ní nǹkan tó kàn tó tẹ̀lé nǹkan yẹn so á jẹ́ bí àtẹ́ndáǹtì kò ń ṣe wípé nǹkan ẹ̀yẹ ní ìpìlẹ̀ ni sọ̀wọ́n àbáwọn aláwọn principles báyìí lápẹjúwe wọ́n lè sọ wípé yẹjúdú ìtìdámátán máa lá yẹjúdú kídà so nǹkan tó ṣe wípé tí a bá ti wà nú ẹ̀ tẹ́lẹ̀ a lè continue ṣùgbọ́n a lè ṣe kí ni a lè bẹ̀rẹ̀ rẹ̀ nísìnyí èèyàn wọ aṣọ tó ṣe pé bóyá ìsìláàmù gbà wípé ẹni tí ó fẹ́ ṣe ìhrọ́m ó lè fi perfume sí ara rẹ̀ so bí àkẹ́yìn wa lọ kán sí bóyá bí aṣọ lápèjúwe a ní fojú ẹni tó máa mọ́ apply perfume sí aṣọ a ní fojú yóò ṣe kí ni yóò bọ́ kí ní ẹ̀wò ṣùgbọ́n láìkẹ́ ni tó gbé perfume tó ṣe yí pé ó wá bẹ̀rẹ̀ sí fi sára ó ti wà ní state of ẹ̀rọ ó wá bẹ̀rẹ̀ sí ń da perfume sára a ní kí ni ẹni ó ti commit kan náà ọmọ àbúrò ti ẹ̀rọ ṣùgbọ́n ní ká ní pé perfume tí ó fi sí irùngbọ̀n rẹ̀ lápèjúwe bóyá ó wá lọ kán sí aṣọ sáàsọ yìí pé ó ti kọ̀mítì kan náà àzọ̀rọ̀ ti lè rán nínú àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ ìran rárá so wọ́n lè kojú fo nǹkan yẹn fún abẹ́ni tó ṣe yìí pé kò mọ̀ pé kò dáa kò mọ̀ pé kò dáa ká fi tẹ̀sí ìfara ó ti wá fi fara so irú yẹn nísìnyí wọ́n lè kojú fo fún un. Fọ̀rọ̀fọ̀rọ̀ mi so mọ́ láwọn ìdájọ́ ní ìfẹ́ tó ṣe wípé ẹ̀sìn máa fojú fò fún èèyàn so wallahu a'lam Mẹ́bẹ̀ni tí ìjà lọ tó àtàkùn wọn níbi tí wọ́n ń gbé tọ́márì kẹ̀mí ìtàn lè fi pa yàtọ̀ sí iná nǹkan yẹn nìkan lò ṣùgbọ́n tí ò sáàbà wá rí nǹkan tó ṣe mọ́ lè fi pa àfi kí wọ́n lo iná so irú situation ẹni sì yóò jẹ́ kí ni àmọ́tòrà rírà bá rí ẹni tó ṣe wípé wọ́n bá fi lè jẹ́ pé làlórí ló tì tí ó ṣe pé ní tí ó fẹ́ ṣe àbí ó kọjá àlà so ìwé yẹn bẹ́ẹ̀ ni a ní kò sí ẹ̀ṣẹ̀ so ad-darurat today for ad-darurat ní tó bá jẹ́ necessity ó lè sọ nǹkan tí ó jẹ́ èèwọ̀ ó lè sọ di ẹ̀tọ́ fún yẹn waqad harrama alaykum waqad fasala lakum ma harrama alaykum illa ma turtum ilayhi ọlọ́wọ́n bá ti ṣe lálàyé fún yín tó ṣe ní haramu fún yín illa ma turtum ilayhi àyàfi kílà lórí bá gbé ṣerúkù tó bá ṣe pé kò sí nǹkan ní tán lè lò àyàfi yúná nìkan náà lè lò so yóò máa fọ́lù sí abẹ́ abdulbura tóbi ọmọ àbúrò ṣùgbọ́n tó bá ní nǹkan ní tán lè lò nǹkan yẹn ni kí wọ́n lò wallahu a'lam. Thank you náà ẹni tí ó bẹ lórí o tí ìkankan wá fẹ́ ṣe tùbá fún bóyá kékeré bóyá kankan àti wẹ́ẹ̀bẹ̀ lọ ṣé èèyàn lè kọ́kọ́ pa nǹkan yẹn kó tó kọ̀tínú bẹ́ẹ̀ ni èèyàn á pa á lè ẹ̀rùn rẹ̀ kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tó wọ́n láwọ́ àlọ́. anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní òkúlù aswalé òkúlù aswalé àti ìtẹ́jọ àtàkéèké tẹ́wàá bẹ lórí òun ní ẹ̀pà wọn náà. Thank ó ṣe kí ní òkílẹ̀ ní ẹ́ sí náà rí bèèrè o ní pé èèyàn kan ó ti só àbí so wọ́n wá ṣe kọ́nà wà fẹ́ lọ ṣe àrùwàlá ó wá ṣe tàyámú nítorí pépé ni kò fẹ́ lọ tún àlùwàlá ṣe ṣé tó ṣe yẹn ó wà òkú pé ó jù fẹ́ jù àmọ́ kọ̀ǹdíṣẹ̀ yẹn bí atẹ́lẹ̀ náà kò ṣàlùwàlá bí atẹ́yà múmu náà ló ṣe tẹ́lẹ̀ tó fi wá ní mọ́ṣáláṣí so bí ẹ̀ tí ò lè lómi ni lápẹjú so tó wá ṣe tẹ́yà múmu mi tẹ́yà múmu tó ṣe yóò ní justification so tí o bá ń tẹpẹ́ ní tí nǹkan ò yé rárá ó yẹ kó ní ọmọ òkúta lù aláwọn bá já láì ṣe pé kò sí omi ó yẹ kó mọ̀ pé òun á lọ tún alò aláṣẹ ṣùgbọ́n ká dúpẹ́ ìyàn tó ṣe é pé táyà múhùn náà ló ṣe látara rẹ̀ kan tó ṣe tí ò lè lórí sọ àwa kan lè máa wò pé táyà múhùn yẹn ni ń ṣe káwọn bá tún sí pé ewu kò fẹ́ lọ tún alò aláṣẹ wàrà ká ní pé àmọ̀ tẹ́lẹ̀ náà ni in tó ṣe tẹ́lẹ̀ náà táyàmúnù náà ló ṣe tẹ́lẹ̀ náà so ká fún ní excuse ṣùgbọ́n tó wá dá lójú wípé ènìyàn a wà sọ òun yẹn ní fún nípa pé nǹkan báyìí báyìí báyìí ti ṣe èmi ò pẹ̀lú ẹ̀kọ́ bá wà ní. Thank you. náà lórí uh, fílà àkọ́kọ́ lẹ́rẹ̀ tó jẹ́ ìmọ̀n lórí ìlú tó lókè bí tí a nígbà Muhammad sọlọ́lá àdálà tí ó sọ pípé ìgbàdákàlà àdúgbò ìmọ̀tí wàlìmánu àlàhárí pọ̀lẹ́sìnà tàmá yẹ́sìnà òsìmá tí ẹ̀kan ń bá ọmọdé láti nínú ọmọdé pẹ̀lú kọ̀ndíṣọ̀n kan kó ṣe bí wọ́n kò ṣe ṣe tó wọ́n tó dáṣí ó bá ìmọ̀mù lórí ìsòjú òun ó lọ sí kí yóò lọ sí ìsòjú mi ṣé tó bá wá dìde ní ìsòjú mi yẹn ṣé yóò wà tó ṣe buhari tìta ní ṣe buhari tìta torí pé buhari tìta mustahabu kò kí ṣe wájú bẹ́ẹ̀ kò ṣe rúkú so ìgbà tí kò ti ṣe nígbà tó wọlé mọ́ṣáláṣí so ìyẹn ti lọ nìyẹn kò dẹ̀ ní ìdí kó ṣe ètò ẹ̀ kó ṣe náà ni kí ó lọ bá ìmáàmù níbi tí ìmáàmù wà tí kí ó dẹ̀ ti bá máa ń lórí olùkó kò ní ká ń fira ka yẹn kó ń bára ka yẹn ṣùgbọ́n kó bá ìmáàmù lórí olùkó ètò ọ̀pọ̀lọpọ̀ àwọn apá ń bẹ lórí ẹ̀ ni pé ó bára ka yẹn kò bí ó ṣe jẹ́ wọ́n lọ́wọ́ àná náà ìbàtà lẹ́nu sọ̀lá sára ní kí apá ìbùta bá ń bẹ lórí òun àdúgbà pa àkíkì tí a bá ń bẹ lórí òun tó tó wá di pé ẹni yẹn ní láti lé ejò yẹ láti pa tó bóò ní ìlú rẹ̀ tó máa tún ìrùn bẹ̀rẹ̀ ni ó dìpẹ́ǹd lórí bí ẹni yẹn bá ṣe ṣe hárákàtì káni tó kùn bọ́ síwájú ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ gbá nǹkan mọ́ bẹ́ẹ̀ ni tó yóò padà síbi ìrùn rẹ̀ ni yóò fẹ́yìn lọ síbi èrò rẹ̀ padà wọ́n ká ní pé ó máa sáré káàkiri sáré káàkiri kó tó pa ní so sí pé a tún ìrun yẹn bẹ̀rẹ̀ wọ́n bá wà ní. Thank you.

náà ìbéèrè òun ní pé àárí bàbá tí wọ́n lè jẹun ìlú tí wọ́n dáwọ́lẹ̀ kí o tó èèyàn wá pàkíyèsí wọn ti rí pé súnà nínú sọ́ọ́bà àtọ́lá òun ní kí akáwọ́mọ́yà bí o bàbá ṣáà parígá wọ́n ní àwọn olùmọ̀ káwọ́mọ́yà kí o ṣáàlì kí o lẹ́yìn ìlú bàbá bẹ́ẹ̀ tá bòmí kí o dá kalọ̀ kí o bẹ́ẹ̀ sáàbà rí àgbọ̀dọ̀ kí o lẹ́yìn ẹ̀ náà yìí torí pé káká ọmọ ẹ̀yà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àti wọ́n ṣe lórí rẹ̀ súnà ní súnà àkàdà súnà tí ó ní okùn pa ọ̀hún kò wájú orúkú kò wájú kò nǹkan sọ pé ọ̀ràn ẹ̀yìn súnà àkàdà ni sẹni tí ò bá káwọ́ máyà àníkọ̀ pé kò ní òní o sọ̀rọ̀ jẹ́ pé nígbàdà bí alimami Malik opinion méjì ni ó wà níbẹ̀ tí wọ́n fi fi sí ọ̀dọ̀ ìmọ̀ràn Malik pẹ̀lú ọmọ àwọn tábà lọ sínú àlùmọ̀dáwánà àmì tó bẹ́ẹ̀ ni pé ìmọ̀ràn Malik ní àkàdà wọlé mọ́tàbà lọ sínú mọ́ àtọ̀ ìmọ̀ràn Malik gangan àwọn ọmọkùnrin àwọn gba àdínkù sáàlù sáàlù àgbáyé tó ní kánà náà yóò mọ̀rọ̀ náà àdíyàbá àbájú àdíyàbá yóò náà aláàbìrà ẹ̀yìn yóò fọ́rọ́ sí sọ̀rọ̀ ọmọ báyìí láṣẹ àti lásìkò àdéhùn sọ̀rọ̀ bá ọ̀sánlá ti pé kí ènìyàn fi ọwọ́ lórí ọwọ́ òsì tó bá bẹ lórí ìlú lórí ìdúró so àyùmọ̀rú yìí ṣé ámúrò ìjáàbù àbí amúrò ìdìtàgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀tì wọ́n gbà yìí pé amúrò ìdìtàgbàrù òṣìṣẹ́ amúrò tó ní ṣe pẹ̀lú ìjọra ẹni so ìyẹn dáwọ́lẹ̀ lórí ìlú kò túmọ̀ sí pé ààrẹ kí n lẹ́yìn ẹ̀yìn ìyẹn ṣùgbọ́n tá a bá rẹ̀ tí ò ní dáwọ́lẹ̀ tó bá kí n kálọ̀ kí n lẹ́yìn ẹ̀yìn ìyẹn òun ìgbà tí ó dá fún wa bọ́lá wà ní. wọ́n ní àkókò ìwà tí wọ́n dá wọlé ìyàwó dá wọlé tó wọ́n mọ̀ ní ìlú àbúlé ìmọ̀ ní ìlú tí èkó ní wọ́n ní àwọn tó wọ́n àwọn àwọn abílẹ̀ ó kí wọ́n tẹ̀lé àwọn àwọn àbúlé àwọn àbúlé ṣáájú mi ni. <laughs> ìmáàmù tí kò dáwọ́ tí ó dáwọ́ lẹ̀ kí o èèyàn kan wá ní torí pé ó ń dawọ́lẹ̀ kí òun ni wọn fi ní kí òun lẹ́yìn rẹ̀ kò rẹ́ ṣe pé lọ sọ́dọ̀ ẹ̀rù míì tí òun máa ń ká ọmọ yá ó wá ní kó kí tiẹ̀ tán kò máa kí tòun lẹ́yìn rẹ̀ mo ní tàṣà dúdú nìyẹn èèyàn ti lé koko lórí ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ láwọ̀ àná. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك